الحمد لله mọ̀kọ́ nàbí wa ọ̀gbọ́n àkọ́rin ìgbòsẹ́lẹ̀ òpé méjì òun náà ni Muhammad ibn Abdillah sallallahu alayhi wa sallam ẹsìn mọ̀ pé tí àwọn táǹkà táǹké táǹkẹ́kọ̀ọ́ lára rẹ̀ táǹfì mánà òpé méjì òun náà ni Al-Qur'anul Karim tí wàá tó ṣe pé ẹnìkan ò lè dín nǹkan kan kù nínú ẹ̀ bẹ́ẹ̀ wọn ò lè fi nǹkan kan kún ọ̀dọ̀ Ọlọ́run. ọba tá a máa fẹ́ yín fún ní gbogbo ògbà ní gbogbo ààyè ní gbogbo òkúta bàbá ara wa ọ̀dọ̀ rẹ̀ ló ti wá. ẹ sì mọ̀ pé àwọn mùsùlùmí ní gbogbo ibikíbi tá a bá bára wa láyé fàlànà fàlànà pẹ̀gbẹ̀lẹ́tún wáhídà a ní kò dojúkọ ẹ ọ̀kan kò méjì gbogbo wa ní gbogbo ibi tí a bá wà lókè pẹ̀ ẹ rí i pé ibùdójúkọ kan náà là á máa dojúkọ tá a bá fi hàn ọ̀nà jihatul kaaba alhamdulilayi eléyìí ò sí nínú àwọn ẹ̀sìn míì nítorí pé rí i pé ilé ìjọsìn àwọn ọmọ lẹ́yìn ìlànà kan tó sí Islam tó bá wà ládùúgbò kan náà ẹ̀rí kébi tó mi kọjú sí lómi ọkọ yìí ibi tó mi kọ ẹgbẹ́ sí lómi ọ̀kọ́ ju sí torí wọn ní kíbílà àtàntà ń sọ fún wọn pé bo ni kí wọn máa kọjú sí láti ṣe ní tí wọn fẹ́ ṣe kó sí ṣùgbọ́n àwọn mùsùlùmí ń kọ́ ọlọ́run ní kọ́dé náà taqalluba wajhika fi as-sanaa falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythuma kuntum fawallu wujuhakum shatrahu. ọlọ́run ẹni sọ wá aṣọ láti ẹkọ gbogbo àti bàbá kírun kó dojú kọ ìhà káàdà ẹ̀yin náà tẹjọ mẹlẹyìn anabi muhammed sọ̀rọ̀ wà wà àrùkù sílẹ̀ ẹdojú kọ ìhà káàdà tẹlẹ gbogbo àwọn sọ̀rọ̀ yìí ń ṣe ló yẹ kó mú wọn ṣọ̀kan ń ṣe ló yẹ kó sọ wá ló sùsù ọwọ́ ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni wípé tó ń ti bí àtẹ̀tẹ̀ ní ọlọ́kàn ọ̀jọ̀ kan nǹkan tí ń pè wá lọ síbi kábọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ńlẹ́rìí pé àfẹ́ràn ara ìjọsìnpọ̀ dáadáa kò sí láàrin wa ìkọ̀yìn síra ẹni ọ̀pọ̀ láàrin wa ìdìtẹ̀mọ́ra ẹni. fẹ́ máa rí ní ara ẹni láàdà ọlọ́dàrà láàrin àwọn ọmọ lẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wasallam. báwo wọn lọrọ bá ti ṣe rí tí wọn ti ká kúránì kan lánìí tí wọn ká kúránì oríṣiríṣi lánìí nǹkan kí ni wàá tẹ́lẹ̀ tí wọn ká níbi wàá pé mẹ́wàá kí ni wàá tẹ́lẹ̀ tó bá jẹ pé bí wọn ní ká mọ dojú kọ láti ṣe fàrẹ́ ẹ̀ ó kórìtì mẹ́fà ẹ̀dá kò kí ni wàá tẹ́lẹ̀ tó bá wá jẹ́ wípé ìsìláàmù wa kan dáǹsì o ó ti pólísì mẹ́rin kí ni ọba ṣẹlẹ̀ tó bá yẹ pé ọ̀gbọ́n ọ̀gbọ́n làárín tí gbogbo wa tẹ̀ tá à ń forí balẹ̀ fún tá à ń jọ́sìn fún ní kọ̀kọ̀ àti ní gbangba tó bá gbé mẹ́ta ńkọ́ kí ni ọba ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ tó ń ti pọ̀ ṣoṣo ni ọ̀gbọ́n ọ̀gbọ́n tá à ń jọ́sìn fún alukóraani wa ọ̀kan ni ìsìláàmù wa ọ̀kan ni anabi wa sọ̀rọ̀ bá àdúrà ọ̀kan ni tẹ́bílà wa ọ̀kan ni. torí ẹ̀ ìlọ̀kan nínú àwọn olùmọ̀ ti sọ yìí pé ọ̀rọ̀ àwọn mùsùlùmí yà ń lẹ́nu kan. wọ́n ní nítorí pé tá wò á rí pé Islam nínú àwọn principles rẹ̀ àwọn àlànà rẹ̀ ń pè wá lọ sídìí kátọ̀kà wọ́n fi á fún yẹlẹyẹlẹ. ṣùgbọ́n ti ẹ bá wo ìṣesí tiwa á ìpín yẹlẹyẹlẹ pọ̀ afáàní bàhẹ́tò àní ẹ̀dìyẹ́ni fìl ọ̀bì kò lè ha wọ́jọ́bẹ̀tò bìlẹ́ẹ̀dà lọ́ọ̀hì ọ̀bẹ̀n wọn ṣèrìkọ́ fẹlẹ́m ọ̀kẹ́l ìsìlẹ́mi àdàáyàlì olùfẹ̀tìn wàlẹ́ mìtìlẹ̀ àhìlìhì ẹ̀ṣẹ́dù kọ́ wọ́n ní àwọn. àwọn ti ṣe ìwádìí fil ardi kò àyè àdìyẹ́ni fil ardi kò lè ha àwọn ti gbé ìwádìí dìde nípa àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí ilẹ̀ lápapọ̀ bó lẹ́sìn ti ń rí kí ló mú wá kí ló ní kẹ́ ṣe kí ló ní kẹ́ mẹ́sẹ̀ àwọn ti wádìí rẹ̀ ní gbogbo orí òkè pẹ̀. wọ́jọ́bù tóbi lẹ́yìn àwọn ti ibi tó jẹ́ ibùwọ̀ àti ibùlọ̀wọ̀ gbogbo rẹ̀ làwọn rìn dé. fẹlẹm àwọn kẹlẹ ìsìlẹmì ẹdá ayẹlẹ olùfẹtí wọn làwọn wà ríru ẹsìn ọhún ríru islam nínú gbogbo àwọn ẹsìn táwọn ṣe wá di ń pa wọn lẹsìn kan tí ń pè yín lọ sí di ẹfẹ́ràn ara yín ẹ̀sọ̀kan ẹ̀nífẹ̀ẹ́ ara yín kò sí ríru islam yẹn pé islam ní nọ́mbà wán kò wá sí wá sí o because tí wọ́n bá gba four tẹ́nìkan bá ti second ó túmọ̀ sí pé fourth rẹ̀ yẹn kò dángájíá tó but tó bá ti four tó ti pé nínú gbogbo ẹni tó tún tẹ̀lé ọ nọ́mbà ten lọ tẹ̀lé ọ ó túmọ̀ sí pé yes fil haqiqa anta al-wahid aw anta al-awwal gbàtọ́ wa ti pọ̀ wọ́n á wọ́n tó lè ṣiṣẹ́ pọ̀ wọn ò rí. àwárí position number ten lẹ́yìn rẹ̀ á fẹ́ yẹ ìwọ ló ṣe fọ́ọ̀t ẹ̀yìn wọn àpè bá òwò àná bóun ni ìṣòṣe ní jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n gba fọ́ọ̀t ọgbà ninety nine point nine percent ẹni tó yẹ kó gba second òun gba forty five point nine percent ṣé second àbí ńgbà tá a máa rí second tá a kàn fi kẹ́yìn àfihàn kẹ́tí gẹrẹ́wó àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ so ìtumọ̀ pé ìgbà tí wọ́n wá títí wọn rí second àwọn òrírò islam nínú gbogbo ẹ̀sìn tí ń pè ní ìlọsídìí ká fẹ́ràn ara wa tí ń pè ní ìlọsídìí ká ṣọ̀kan islam nù o gẹ́gẹ́ bí ẹ̀sìn islam nù gẹ́gẹ́ bí ẹ̀sìn tó lófin ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n ní islam rí báwọn wala mithla ahlihi ashaddu tafarruq islam nínú alukur'an àti sunna òun lọ̀gá àgbà nínú gbogbo ẹ̀sìn yòókù nípa pípinni lọ sídìí kárẹ́ ká ṣọ̀kan ká fẹ́ràn ara wa ṣùgbọ́n àwọn wáríwò àwọn mùsùlùmí nínú gbogbo ẹni tí ń tún sẹ̀sìn tó ṣe é pé àwọn lọ́pọ̀ jù ní ìyapa àwọn ọlọ́pọ̀ jù ní ìkọ̀yìn sí rẹ ni subhanallah ẹ̀sìn tá à ń ṣe òfin rẹ̀ òun ló gba òfin ní nínú kápẹ́ ni lọ sídìí kásọ̀kà ṣùgbọ́n náà sáwọn mùsùlùmí tó wọ́n dá ìjẹ́sì rẹ̀ opposite làwọn dá ìjẹ́sì rẹ̀ sí àwọn àṣẹlẹ̀ yìí pé àwọn gan-an ló kún yẹlẹyẹlẹ jù ayélujára islam mina muslimi mo ní islam lọ tó fi mùsùlùmí lẹ sí. فكأن الإسلام في واد والمسلمون في واد آخر أنا أقول لك في الإسلام هو أني بك أو مسلمي وأمي so wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wò wò tó bá yẹ kí wọ́n ṣàbòsí náà ní àbí wọ́n pa àbí wọ́n fi kún un ẹ̀yin náà tó bá ka Al-Qur'ani ẹ̀ ra àwọn àyà ń bẹ lóríṣiríṣi ọlọ́ni iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim tí wọ́n bá ronú nípa àwọn àyà méjèèjì yìí tó ṣe é pé à ń ké lójoojúmọ́ nínú sọ̀láàtì wa tó bá ronú nípa àtúmọ̀ méjèèjì jùlọ nígbà tó ń bá dá tó ń bá dá nìkan máa ṣe fọlẹ́ à. wàá mọ̀ pé Islam ga pọ̀ àti kọ́ ọmọ dá ti sọ̀láṣì fọwọ́ ìbò sọ̀láṣì nàfìlà tùbẹ̀sì nàfìlà tó eléyìí tó ń bá ń dá sí i wọ́n kí èsì tún máa ń tọ̀ ń sọ yìí kọ́ wá wúra rẹ̀ òkú mélòó ni ọ̀nà rí ìwọ́n sọ nínú sọ́ọ́tì fàdíhà ibi الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين بقبلي فاني فلان أيها لو تقول إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي أبو سؤال حديث القدسي يتابع غير أخبار إياك نعبد وإياك نستعين اللي láàrin mi àtẹrù mi ni gbàtọ́ lọ sọ pé qasamtu salata bayni wa bayna abdi nisfayn mo pín irun láàrin mi àtẹrù mi sí abala méjì. irun àbí àfọlẹ́ tí ọlọ́run bá gbà lérò ń bí òun ni qira'atul Fatiha kíkí Fatiha. ìgbà tí wọ́n bá dúró kò sọ̀rẹ́ yẹn tó ń sọ̀rẹ́ yẹn wàá rí pé wọn nìkan ló dá dúró ó ń ṣe àbẹ̀là lápẹ̀júwe ó mọ̀ wá sọ pé ìyá kẹ̀nà àbúdù ìwọ nìkan ni àwọn ó máa jọ́sìn wọ ìyá kẹ̀nà sàáyìn ọ̀dọ̀ rẹ nìkan láti ti máa wá ìrànlọ́wọ́ ẹ̀yin mélòó ìwọ kan wà ń tẹ̀wà dẹ́kẹ̀ rà sókè wá. kan ló ní. wa in kana fi ar-ra'sil wahidi 'aynani bọ́fẹ́ kó jẹ́ kójú méjì ní bẹ lórí kan walakinnaka wahid. àwọn àgbàkọ iyyaka na'budu ìwọ nìkan làwọn ọ̀nà àjọsìn fún kìí ṣe àwa àtìgbẹ́ rádà tọ́wọ́ sọ àwa ń ṣèwádìí ẹ̀yin mélòó ìwọ nìkan ni ṣùgbọ́n nínú sọ̀rọ̀ wàá sọ pé ní ìyáka na'budu wọ́n dà kó sí pé wọ́n nìkan ni ọ̀gbọ́dọ̀ sọ pé ìyáka a'budu wọ́n kó sẹ́dálí ka bàtọ́lá sọ́lá tó ka ìdá tá a mẹ́ta kọ́lá dálí. tọ́lá máa ma wí bẹ́ẹ̀ sọ pé ìyáka a'budu ìwọ nìkan lèmi ọ̀rọ̀ ẹjọ́ fẹ̀ fún irun ẹ bàjẹ́ tọ́lá máa ma wí bẹ́ẹ̀. لأنك بذلك حرفت كلام الله متخيلا أنك للقرآن تقرأه tọ́lá síbẹ̀ ò ti yí ọ̀rọ̀ náà bá padà ní lẹ́ni tí ń rò pálukọ̀ áni ló ń ké o sì ká àlùkò áni wa ìnákàlà làhàd eré ló ń ṣe. ìyá kẹ̀nà àbòdì wọ́n nìkan sọ pé ìwọ nìkan làwọ̀ ọmọ ẹjọ́ tẹ̀ eléyìí ń ti ń yàn wá màkánẹ́tẹ̀l ẹ̀sẹ̀ áàdì wọ́n ìhàdì wọ́n wọ́n ìdẹ́tẹ̀fẹ̀l ìsìlám. eléyìí ń ti ń fẹ́ràn ara wa ká tẹ̀ra wa lóṣooṣù ọ̀wọ́ ní ẹ̀sìn Islam ẹ̀wò náà kọ̀ọ̀rọ̀ ánì tí ìwà ń kélé tó tún sọ pé wọ ìyá ìṣẹ̀lẹ̀ dání ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìtìlẹ́yìn láti máa wá ìrànlọ́wọ́ eléyìí fi hàn pé ìjọ Ànábì sọ̀rọ̀ bá àríwò sílẹ̀ gbogbo ibikíbi tó kẹ́ bára yín ibi yòówù táwọn ọmọ ẹ̀yà rẹ bá wà síbi tí wọ́n wà nǹkan kan náà ni kò sí ìyàtọ̀ láàrin yín. eléyìí fi hàn pé ìjọ yìí ìjọ ńlá ni o síbẹ̀ yìí náà tún kà nínú Al-Qur'an alápọ̀nlé ibi tó lọ sí ní innamal mu'minuna ikhwa àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀sẹ̀ nkankan bí ibà tọmọ ẹ̀yà ara wọn ẹ̀sì mà tọmọ ẹ̀yà tọmọ ẹ̀yà kì í fi aburú fọmọ ẹ̀yà rẹ̀ ọmọ ẹ̀yà tọmọ ẹ̀yà kì í lépa rẹ̀ láì dáa iná ìlọ́pàá ló fi jẹ́ pé ẹ̀rí tọrọ kan bá ṣẹlẹ̀ lágboolé láàrin ẹni tí bàbá kan màmá kan jọ bí wọn tí ẹnìkan náà méjèèjì wá pàákì kọrí pé mi nígbà ẹni pé gbogbo àgbàlagbà tí bàbá wọn dá sí i nítorí wọn mọ sọ ni pé àà ah, ah. nígbà tí èsì pé àárín rẹ àtàrà àtà lọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ọmọ ẹ̀yà rẹ mà ní àbí òye ẹni pé ọpọlọ tiẹ̀ náà wà lẹka ọmọ ẹ̀yà ò mà ní. a sì ti mà pàmò ẹ̀yà tí ìyá kan náà jọ bí ni tí òun pẹ̀lú ọmọ ẹ̀yà tẹ̀sìn kan náà jọ panipọ̀ tí ìyá kan ọ̀jọ́ bí ni ọmọ ẹ̀yà tẹ̀jọ́ ń ṣèṣìn ga nípò ó sì súnmọ́ wa òun gan lọ́mọ ẹ̀yà wa yàtọ̀ sí èsì pé ìyá kan náà jọ bí wa tí ọ̀jẹ̀ mùsùlùmí. báwo wá ló jẹ́ tó fi wá jẹ́ pé ìṣọ̀kan sọ̀ wọ́n láàrin wa à ń kí ayé Al-Qur'an ṣùgbọ́n ayapa sí iná làbáyé sọ oníwàlẹ́ àrọ̀. الإسلام أدعى لألفة ولا مثل أهله أشد تفرقا àwọn rí pé islam ló ń pè yẹn lọ síbi ìṣọ̀kan ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn lọ yà pàjù. fáwọ̀dà lèmọ́nù tó kírun fún wa ní túkà áyà wà á tọ́ sí mú bí abẹ́rẹ́ ilẹ̀ gẹ̀mí àwọn wọlé kówó òkè àyà yẹn wípé ẹ di okun ọlọ́run ọba ní lápapọ̀ ẹ̀rọ fún yẹlẹyẹlẹ wàhálà ìjẹyẹ ọ̀dà pọ̀ àyà tẹ kí n dà pọ̀ ìpàkíyèsí wa lọ sí di ti ń bá wa jà àsọ̀kan àfẹ́ràn ara wa so ìmọ̀ọ́mù yẹn ìyapọ̀ inú sì ń bẹ láàrin rẹ̀ àti bàbá làdáni so bàbá làdáni níjọ́ ni wọ́n pè é wọn á retí pé ìmáàmù tó dé ìmáàmù òde ìmáàmù tó dé ìmáàmù òde ilẹ̀ ń má lọ àsùkò àsùbà ilẹ̀ ń má lọ bàbá làdáni dání kẹ́nìkan lè mọ̀ sí ọ́ àwọn bá bọ́ wájú gẹ́gẹ́ bí làdáni wọ́n bá kírun fáwọn yẹn bàbá yẹn ọ̀pọ̀ àrírákùtà alákọ̀ọ́kọ́ ni ìmáàmù dé ni ìmáàmù dé ó pòṣe wọ mọ́sálásí ni nígbà tó kò sí wọn mọ́sálásí ó ti Allahu Akbar ó tún kò sí. tó tó subhanallah nígbà tí ó kí lápá àtúntọ́ba lẹ́yìn ìmáàmù tó amúrọ́kà kejì wá nígbà tó kí tán ló ṣe kí tán báyìí ó ń sáré ni wípé kí gbogbo ìwé tó dìde òun fẹ́ òun fẹ́ bá a ní gbólóhùn ọ̀rọ̀ gbàdúgbà irun tá a kí ìyá tún kí lé nítorí kìí sàwàlà kì fún yín ẹ̀yin bíi dání àbẹ́ẹ̀ni pé làwọn ṣe kì í so bàbá dàda ni bá ní tó bàbá máa kí ẹ sọ bí tá àgbà ti máa kí fún wa àmọ́ bá sọ̀rọ̀ kí n rò kó yẹ bẹ́ẹ̀ o ìmáàmù táyà rí nígbà tí wọn ò kíra wọn mọ́ ìmáàmù wa kí àyà kan lónìí ó ní wọn á tẹ́ ọ. أقسموا بحبل الله جميعا ولا تفرقوا bí ọlọ́run ni ẹ di okun ọlọ́run ọba mú lápapọ̀ yín ẹ gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ bí lè máàmù ti sálámà lẹ́yìn bá lọ àǹfààní yẹn pé ọlọ́run san ìmáàmù lẹ́sàn-án rè é ọlọ́run jáde wọn pẹ́ lórí dáadáa lábẹ́ ààyà ètí ìmáàmù gé lónìí. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أبوا تتكياو تنبلاني ما أتلاداني وكانوا إمام واني آه كما بلغيو سبحان الله أبا واني واعتصموا بحبل الله ولا تفزي قل له في تلين قوم ما يقولني من يقوم أه؟ ألا تسمى alukur'ani ń sọ̀rọ̀ ṣùgbọ́n dáwà ṣe ọ̀tà kò irú rẹ̀ lẹ́ẹ̀mọ́ rí lọ́pọ̀lọpọ̀ wọ́n dàbí ìgbà tó ṣe wípé àtìlámà náà sún lè kẹ́rí láàyè tẹ́sí lè mú pé àwọn èèyàn ń ṣe Islam wọ́n bá sọ̀rẹ́ dà ntòsí yẹ ni wípé àǹtẹ̀kùn náà mùsùlùmí mùsùlùmí ọjọ́ mùsùlùmí ẹni tó ti kọ́kọ́ pàtọ́tẹ̀ sílẹ̀ ọlọ́ ọgbà àbàkùn eléyìí ló lè sọ di mùsùlùmí wà lẹ́yìn kìíní ọmọ akẹ́ àlùkùránì kọjá pé àtúnṣiṣẹ́ àkànṣọ́ di tíra kan tó máa ń wá àlùbáríkà tó máa àrùbá tó wọ́mọ tó máa kọ́lọ́ gbàdúrà rẹ̀ ẹ ṣàdá Ah, ó lè jẹ́ yàtí ni ó sì lè jó dídí alukurani àlá. torí pé iná ìrọ̀pá ló ti jẹ́ pé ìgbà tẹ́ bá sọ fún ọ pé ọ̀rọ̀ ọ̀fẹ́ bẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ bẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ bẹ̀ ọ̀rọ̀ ọ̀wọ̀ yín ọ̀rọ̀ pé ah, àwọn tí ọlọ́ọ̀ni kún fi ṣiṣẹ́ wọn ti kú pọ̀ sọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe ìtumọ̀ rẹ̀ ni pé eh, àwọn sàbí lọ́ba wọn ti kú àwọn akọ àìsè sàbí bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn mùsùlùmí jọ lónìí àbí èsì bẹ́ẹ̀ pọ̀ bá bẹ́ẹ̀ lọ́jọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tí wọ́n bá ń sìn kẹ́kẹ́ tó máa ń pàkíyèsí wọn lọ sí ìdìbò àkùrá ni sọ báyìí tó ń lọ sọ báyìí ẹ̀rù kan ọ̀kan lọ wò yín ọ̀ràn ni àwọn tí bí ìgbà tí wọ́n sọ àwọn ẹni tó bá wí ti kú kì í tà wá subhanallah tó àyè kọjá bẹ́ẹ̀ wọlá ìkọ̀ ẹ̀kọ́ jẹ́ bẹ́ẹ̀ iná ẹ̀rọ pa ló fi jẹ́ pé ẹ̀rì fún àwọn sàábẹ̀ ń ti wọn radiyallahu anhum wa arda ní gbogbo ìgbà tí wọ́n bá kọ́kọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ kíákíá ẹ̀rí fún kálukú wọn ìyànjú rẹ̀ ní pé kó wọn dá ọkọ̀ ẹ̀jọ́ ọkọ̀ ṣiṣẹ́ lónìí àtòdíjẹ́ máa ní ìyànjú kálukú lónìí ni pé kó wọn jẹ́ ẹni tí ó ta ojú wàlà hàwùlà wàlà kú wọ́tà ìlà bìlà síbẹ̀ kí àkùrẹ́ nìjẹ́ máa ibi tó lọ́wọ́ wá ti sọ pé ìnàmánú mìíràn àkúnwá mi kulli ukhuwatin ukhra ìjọba ẹ̀yà látàrí ìgbọ́nà ọ̀bà gbọ́ lágbára gbogbo ìjọba ẹ̀yà mi lọ. torí di eléyìí. a ṣùgbọ́n à ń takò. kan sí èèyàn kan láàrin wa wàláhì ọ̀tọ̀ ní ìrìwà gbèsè ṣùgbọ́n síbẹ̀ tá a fẹ́ràn ara ẹlòmíì nìsín ìgbà tó fẹ́ jókòó tó wẹ tó ń jókòó lọ́gbẹ̀rẹ̀ ó tún tó yà yìí bẹ́ẹ̀ ni àbẹ́ ọkọ̀ wa nahnu muslimun sá wà ayé náà nàánú ń bọ̀dọ̀ àwọn àníṣe fìlmẹ́tì nínú mẹ́tíláṣí bọ́dọ̀ síbẹ̀ yóò tún sẹ́lẹ̀kì àyè òwò fi ta ta ló jókòó tì ẹlòmíì lè ti jókòó kọ́ àìfẹ́ràn ara wa kò jẹ́ ká lè lọ síwájú ọ̀la kò jẹ́ ká lè lọ síwájú ọ̀pọ̀lọpọ̀ ló nínú wa tó ti pé ní ti ń fẹ́ tí ó fi gbégbé owó kè lórí ìgbésẹ̀ tí ń gbé ń bẹ lọ́dọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ yẹn sì mọ̀ pé tóun bá ti lè ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan yẹn bùkátà tiẹ̀ bí ẹ ti mà ipe gbogbo ibi títẹ̀ bá wà gíga ni màá jẹ́ tiwọn gbogbo ibi tí ọba ti sífẹ̀ tí ò sí sọ̀kan wọ́n á máa lọ ẹ̀yìn ni torí ẹ̀yìn náà lẹ́fọ̀ọ́ ara yín gbéra yín fọ̀tà yín torí délé ẹ̀rọ kan ẹ̀tún jáwé sunna anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ni almuslimu akhul muslimi mùsùlùmí tẹ̀rí yẹn ọmọ ẹ̀yà mùsùlùmí ni ọmọ ẹ̀yà mùsùlùmí ni èyí tó túmọ̀ sí wípé ẹ̀yin náà máa wà jẹ́tẹ̀ náà sẹ́kà wọ̀rọ̀ ẹ̀jẹ̀ mùsùlùmán fa ẹ̀ǹtẹ̀ màdùrọ̀ gbogbo ibi tí ọba lọ láyé tí ọba ti lè rí mùsùlùmí àjẹ́ wípé ẹni tó jèrè pọ̀ ni ọ torí inú rẹ̀ ó dùn dọ́ba wàá ti mọ olóòtú mọ inú rẹ̀ ó dùn inú tiẹ̀ náà ó dùn lè má rẹ́ lè ànákẹ́ mùsùlùmí wọ̀ wọ̀ mùsùlùmí torí pé àtiwọ́ àtòhun kí lè síbẹ̀ làwa rí lónìí síbẹ̀ làwa rí ẹ̀rí pé lónìí tí mùsùlùmí bá rí mùsùlùmí yọkọ̀ mọ́ wò pé irú mùsùlùmí wò lò sá irú mùsùlùmí wò lò àjàjà kó rí ìwọ́pọ̀ onírùngbà ohun onírùngbà yóò mọ̀ pé irú mùsùlùmí wò lò ṣé ká súnmọ́ ni àbí ká má súnmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó tó bá rí ọ tó jẹ́ pé ìwọ dé fìlà ohun ò dé fìlà ìwọ náà tún mọ̀ wò pé irú mùsùlùmí wò ni wọ́ tó dé fìlà ẹ̀ wọ́n ti categorize ẹ̀ pé wáò àní muslim tọ́ba ajẹ́ mùsùlùmí tí ò dé fìlà lọ́wọ́ àdìkẹfẹ́ rí so ó tún mọ òkú tó lè bá ṣe àbó lè bá ṣe. wọ́n sọ fún ẹ sẹ́mu aleykum wa rahmatulahi wa barakatu. àwọn àwọn òkú sí kí n dà ẹ bá wọ̀ sá bá wọ̀ sá bá wọ̀ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. ọ̀wá ni ẹ̀ka bọ̀ sá ẹ̀ka bọ̀ sá bá wọ̀ tó kí ni tó tún fẹ́ fi púrúùbù ara rẹ̀ pé mùsùlùmí ló ń jù báyìí lọ. torí di eléyìí alimuslimu akol muslim mùsùlùmí tẹ rí yẹn ọmọ ẹ̀yà mùsùlùmí ni. bẹ́ẹ̀ ẹ rí nínú àdìsá náà Muhammad sallallahu alayhi wa wọn ni alimuslimu lilmuslimi kalboniyani yashudu ba'duhu ba'dahu mùsùlùmí sí mùsùlùmí àpèjúwe wọn wọn dàbí ilé tá ni ògiri tá a mọ̀ tó ti pé apá kan rẹ̀ yóò di èkejì mú ni sẹ́nu pé gbogbo ilé tí wọ́n mọ bẹ́ẹ̀ ni apá kan rẹ̀ yóò di èkejì mú bẹ́ẹ̀ ni mùsùlùmí rí sí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀. kọ́ eléyìí àti Al-Qur'an sunna àti Al-Qur'an làwọn ẹ̀sẹ̀ á bí wọ́n àgbà ìní wọ́n gbọ́ ìní wọ́n rí ìní wọ́n tẹ̀lé ìní gbogbo wọn ti dọ́mọ ẹ̀yà ara wọn ẹni mọ ìyàtọ̀ láàrin kùrọ̀ṣí àti àbẹ̀ṣí ẹni mọ ìyàtọ̀ láàrin rùmí àti kùrọ̀ṣí ẹni mọ ìyàtọ̀ láàrin kùrọ̀ṣí àti hùzẹ́lì ẹni mọ ìyàtọ̀ láàrin kùrọ̀ṣí àti tọ́í gbogbo wọn pátá wọn di ikhwatun fillah ọ̀dì ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn ọlọ́ ẹni máa yàtọ̀ láàrin muhajiri àti ansari gbogbo wọn tọmọ ẹ̀yà nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá wa tó wọn ọgbà kúránì wọn ti gbọ́ súnà níbi Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yẹ ẹ wo nínú tí a nàbí sallallahu alaihi wasallam tó fi kọ́ wọn bá yàn rí nítorí ẹ̀yà tàbí èdè tàbí torí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọgbọ́dọ̀ bá ṣe nítorí pé ẹ̀yà yín jọ jẹ́ nǹkan kan náà ọgbọ́dọ̀ bá ṣe nítorí pé èdè yín jọ jẹ́ nǹkan kan náà òsì gbọ́dọ̀ bá ṣe nítorí pé ǹjọ́ ń ṣiṣẹ́ ọwọ́ oríṣi kan náà ṣùgbọ́n kókó pàtàkì ń tọ́ ọ̀nà àti torí rẹ̀ báyìí ti òun náà ní kíni ẹ̀sìn yín jọ jẹ́ nǹkan kan náà al-Islam. wàhálà yìí ìwọ jẹ́ mùsùlùmí tó funfun èmi jẹ́ mùsùlùmí tó dúdú òní ti torí rẹ̀ kó ipò lè bá mi ṣe torí pé Islam tó pa wá pọ̀ ojú kọ́ lọ̀lọ̀ ìwọ jẹ́ mùsùlùmí lárúbáwá èmi jẹ́ mùsùlùmí yorùbá òní ti torí àìkòjẹ́ lárúbáwá àtẹ̀mí ni má bàa mèrè nítorí pé islam tó pa wá pọ̀ yẹn ó ju èdè yẹn lọ. ìwọ jẹ́ mùsùlùmí tó ń ṣiṣẹ́ plọ́mbà èmi jẹ́ mùsùlùmí tó ń ṣiṣẹ́ tíṣà àwọn á pé nítorí pé èmi ò ti sí ní plumbers association ìwé òsìsí ní teachers association àlejòsè ọ̀nà wáyàtọ̀ yàtọ̀ báwò torí pé nítorí parapọ̀ ojú kìíní tí ọ̀fẹ́ tu wá káyẹn lọ islam ojú gbogbo ẹ̀ lọ. torí ẹ̀ lẹ́sìn rí ẹ dàkún ṣé tẹ̀yìn bá ń gbọ́ sẹ́yìn inú àwọn sábẹ́ yìí ó yẹ kéèyàn kàn pa àwọn sábẹ́ o ọ̀yẹ́ o kódà ọ̀ràn àyàn ni torí pé àwọn gan ni símbòlù wa. tẹ̀yìn bá ń ka ìtàn ayé àwọn sábẹ́ sẹ́wọ̀n kéèyàn dúdú wà láàrin bíi Bilalu al-Habashi radiyallahu anhu our great representator fún àwọn African láti ayé anabi wa Muhammad sọ̀rọ̀ wa àti ẹ ẹ ẹ múra àpèjúwe wa lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n pẹ́ sìn táwọn náà gba gbogbo ilé ayé ayé wò láti ojú ayé anabi sọ̀rọ̀ àti lọ́lá ẹ ti rí pé wọ́n máa arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àrùn àti tí gbogbo èèyàn lápapọ̀ gbogbo èèyàn lápapọ̀ funfun ní àbí dúdú bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ àtọ̀ nínú àpèjúwe èèyàn lápapọ̀ ara àwọn lárúbáwá wọn pọ̀ lọ́jà ara àtúwárí sampo bilal fáwọn áfíríkà sanabi sọ pé wọn ọ̀rẹ́ mi sí yín o ẹ̀yin dúdú o gbọ́dọ̀ anabi sọ bẹ́ẹ̀ sẹ́mi kíkọ̀ sẹlẹ̀ tó àmọ́ anabi kan ńgbà táwọn kan nínú irú àwọn èèyàn kan tọ́lọ̀ wọn bá rẹ̀ sí tí wọ́n béèrè pé ẹnìkan nǹkan kan ṣe tá a sì mọ̀ pé wọ́n ń kọ́ wọ́n lè bá wa tọrọ ọpọlọ ọmú kúò ó sì ní wọn ọ̀ràn mi sí ẹnìkan àyàfi àgùntàn tó sọnù nínú ròyìn fa àlá gbọ́dọ̀ ànábì tí wàá ti sọ pé ẹ̀rìn bí láàlú torí tí wọ́n bá fẹ́ ṣe sọ láti wọ́n máa bọ̀ sí sáfù àkọ́kọ́ ìwọ́ wa pín sáfù ni pé kí ni bí láàlú gan-an lẹ́yìn lẹ́yìn ànábì kíákíá ẹni tí ń pè rẹ̀ sọlọ wà wà rí kò sí wọn ti discriminate fún un láyé pékin kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ kódà ẹni tó kàn lábùkù òun náà kárò bí Islam ṣe rí nu. bákan náà ẹ̀rí ní dókítà náà sọlá àṣìlẹ̀ tó sí Mẹ́kà tọ́gbà Mẹ́kà lọ́wọ́ àwọn kèfèrí wọ́n ní kí ló pè wọ́n ti Bilal ló pè rùn ẹnìkan wọ́n wò lọ́ọ̀kan ọwọ́ ń bù pípẹ́ ẹ̀rí ohun rẹ nù mí tí wọ́n máa bá wọn pe sọ̀lá àfi tọ́jà bíi kanakana yìí àfi kanakana kó dúdú nítorí bí mo náà sábà ẹ̀yẹ kanakana áfíríkà yóò dúdú lára yóò wá níbi funfun lọ́rùn àmọ́ kanakana lẹ̀ lába dúdú náà gbogbo ẹ̀ tí ó yé wa dúdú gbogbo ẹ̀ lágbọ̀n bẹ̀rẹ̀ so sáwọn kọlọ náà lọ dá gbogbo èèyàn bó ti dá àwọn dúdú ń bi ọdọ àwọn kan funfun bomi sá so kọlọ ti dá ajá àti bíi tó bó ṣe rí nbọ bá dé lumi wọn fẹsẹ̀ máa kọkan pátámà náà lélẹyìn tó yé wa so kọlọ ti dá àgbò tó ń wá àgbò ń bi tó máa gbó bọ ọba dé bomi bó ṣe dàgbà tó wọn fẹsẹ̀ sọ fún ọba gbò lélẹyìn tó rágbò tí wọn ní hó ń bomi mo rò pé yé ẹhẹn sòkòtì yàtọ̀ láàrin akọ àtàgbọ àgùtàn bomi gbogbo wọn náà ní níhò nítorí ẹ̀ bí èèyàn bá ṣe rìn ní oríran so eléyìí túmọ̀ sí pé ìgbà tí wọ́n wo Bilal wípé ń pe sọ́lá wọ́n àwọn pé àwọn ọ̀rẹ́ lòmíì ni tó lè bá wọn pe sọ́lá ju kanakana ibi ẹyẹ kànákànná ìlú anabi sọlá sọlá gbọ́ ẹ̀dá anabi gbọ́ nípa lọ pè wá ẹni tí ń wí bẹ́ẹ̀ mọ àwọn pèdè kèfèrí lòun kò ti gba Islam náà pè dé anabi sọlá àti náà máa ń bá a sọ̀rọ̀ ń máa ń bá a sọ̀rọ̀ ń máa fọwọ́ra gbáyà rẹ̀ sóòtù ní gba islam bí sóòtù ní gba ọba gba islam nígbà tó gba islam bá ní nísìnyí sọ́ọ́rí bó ti pè ìwọ lọ́mọ pé sọ̀láàtì ní subhanallah ó ní abu mahdura tó jẹ́ olùpẹ̀rún fanabi wa muhammed sallallahu alayhi wa ní mẹ́kà islam ọ̀fà yé ẹ̀yàmẹ̀yà sílẹ̀ ọ̀fà yé èdè kélédè ọmọ elédè rẹ̀ kò fàyẹlẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ wo Suhaib Arumi aṣojú àwọn òyìnbó nù tiẹ̀ representative àwọn Yúróòpù nínú láyé nàbí wa Muhammad sallallahu alaihi wasallam àti Yúróòpù ló ti wá ara Róòmù ni so nígbà tó ń wá onígbà Islam ọgbà Islam ó ṣe hijira wọn gba gbogbo owó rẹ̀ lẹ Mẹ́kà wípé kò ní mú lọ ó sì mú Islam rẹ̀ lọ bó ti dé mẹdínà tí a dé mẹdínà lànàbí sọlá àṣìlá sọ fún wọn pé rọbì halbẹyà ntọ́ra tọ́ta ó jèrè sòhálùmù sọmọ pé àpèjúwe túnú lójú ayé ànàbí sọlá àṣìlá torí rẹ̀ ẹ̀yin Europe ẹ̀yin náà káàbọ̀ sínú Islam European ẹ káàbọ̀ sínú Islam bákan náà ẹ Salman al-Farisi Salman al-Farisi àwọn Farisa ni Persian ìlú àwọn ìran tí ẹ̀yà arúgbó náà ń bẹ ní Iraq lẹ́yà arúgbó náà tún bẹ ní Afghanistan lẹ́yà arúgbó ń bẹ ní Pakistan lẹ́yà bẹ ní Turkmenistan gbogbo stan stan stan wà láyé nìsín àwọn Persia wà bẹ̀. so àwọn eléyìí náà aṣojú tiwọn náà gbogbo èèyàn péjú pésẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun táwa ni wọn discriminate tani wọn fúnlẹ̀ mọ́ tí wọn ò jẹ́ ọgbádùn pé kìnnì gbogbo wọn rí Islam wọn ṣe nírọ̀wọ́rọ̀ nítorí pé ìṣọ̀kan bẹ́ẹ̀ nù Islam àwa jí lónìí ẹnìkan ní ìsìn lónìí wọn àti asẹrẹ mọlẹkùn akpọtọlọ ọwọ awọ lárúbá nù owó kọdáwọn ọkọ àdúró wọn àti ní àgbà ẹwọn ọgbọ ni. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. nítorí wọ ẹ torí pé sẹ́ẹ̀rí bí wọn bá kó ìsìlámù yìí dáadáa nígbà míì tí yẹn bá gbára rẹ bí tó ti lérò báwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tàbí lọ́sẹ̀kùn bẹ́ẹ̀ ìyẹn lè ṣàṣìṣe ńgbà mí o tí mọ̀ pé Islam as principles kí bá ṣe wí òun ló ń pè wá lọ síbi ká sọ̀kàjù ṣùgbọ́n àwọn mùsùlùmí ń kọ́ ẹ rí i pé náà ṣe fi wá àtàkù òun á wọ̀ títí wọn á mọ̀ ó ti ń látẹ̀kẹ́ ẹ̀ sí dáhùn ní okay in yàrá ní wọn á ah, nílùú tiwa o tí mùsùlùmí bá kí mùsùlùmí yọ dání o dání ok gbọ́dọ̀ tí wàá rí wàá ní à jìbọ́ọ̀tì ni ok jìbọ́ọ̀tì àbí burundi ni àbí namibia ni hmm, nàìjíríà ni ok wàláhi máa fi kùnmẹ̀ sọ́kọ̀rọ̀ pé òsì ti ń dà yín láàmú <laughs> ló mú yín mọ ẹjẹ pé tẹ ẹ ti sálámà ẹ kàrí dàrá ní fún sálámà bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀rẹ̀ islam islam dà mẹ́jọ yọ ọ lẹ́nu islam dà ṣùgbọ́n àlébù lè wà lára mùsùlùmí. àwọn ìjọ ṣe sọ̀lá nínú mọ́sálásí wọ́n sì rí nínú súnà àtẹ̀lẹ́ sọ̀rọ̀ wọn àwọn àdìgbò sílẹ̀ tó bá tọ́ bá tò nínú sáfù kámọ́fà yìí lẹ̀ ọṣẹ ìtàn. tó wọ́n ń gbìyànjú ọwọ́ tó lẹ́gbẹ̀ẹ́ nìkan wọ́n á wò ó kọ́ lọ yàn rọra wọn tó wọ́n ń gbẹ́sẹ̀ rẹ̀ ta wọ́n wá ń súnmọ́ pé àníká mọ́ fàyè lẹ̀ fún àṣẹ pọ́n òun sì ń gbé ẹsẹ̀ ta owó bá ti sọ ní ọ̀tà nígbà tó wá sùn torí pé òní gbọ́rọ̀ lórí irun lọ́wọ́ ọ pa kí pé pẹ̀lú sálámà ìsálámà lọ́wọ́ tó ní mọ́lẹ́rì kí ni tí wọ́n. mẹ́jọ má bàrà jẹ́ má bànú jẹ́ má ti torí rẹ̀ mú lọ́tà. ẹ̀yẹ wa má ti torí rẹ̀ pé áá ìpè kí ni dọ́là. nítorí pé Islam dáa pọ̀ ṣùgbọ́n àlébù lè wà lára mùsùlùmí. a wá gbọ́dọ̀ torí pé ibi tábòsí ti máa ṣẹlẹ̀ a gbọ́dọ̀ fi àṣìṣe mùsùlùmí bí Islam. mo rò pé yé wa àṣìṣe tèèyàn oníkẹ́ ẹ fi bí ẹ má fi bí islam o sọ̀rọ̀ kí n tọ́ da islam kọ̀ wá. yẹ bó ṣe jẹ́ kí lọ́dọ̀ tiwa náà ń bí bẹ́ẹ̀ náà nìyà oríṣiríṣi àwọn ọ̀wà burúkú náà lọ wà àbí bẹ́ẹ̀ kọ́ ni kódà lọ́dọ̀ ẹ̀jẹ̀ jẹ́ olùmọ̀ nípa islam ẹ lórí títí wà burúkú mi tí islam ọ̀kọ́ wa àbí òye wa ẹ wá gbọ́dọ̀ ti torí tẹ̀kẹ́ wá máa bá islam jà torí tí ọba ti bẹ́ẹ̀ ni ó ti sọ islam lọ́sẹ̀ ọ̀nì àbí mùsùlùmí náà islam lọ́sọ̀ islam kọ́ lọ́sọ̀ mùsùlùmí lọ́sọ̀ tí islam ọ̀bá sí ọ ọmọ wa ń bá islam jà nítorí pé mùsùlùmí sí ọ alábòsí ni ọ tó eléyìí jẹ bí o ti ṣe jẹ láàrin yẹn tọ anabi sallallahu alaihi wasallam ọba àwọn alárúbáwá ipò ta ni wọn máa ṣe láàrin ara wọn ntí ò tó nǹkan kan máa dájà alẹ láàrin wọn tíjà yìí bá ti ṣẹlẹ̀ kì í parí bọ̀rọ̀bọ̀rọ̀ nítorí pé ẹ̀yàmẹ̀yà ló máa ń bí ìjà tiwọn ṣùgbọ́n nǹkan tánàbí sọ̀rọ̀ wá àtúnlà mójútó ní kété tí wọ́n dé mẹ́dínà náà nìkan wọ́n sọ ọ́ dọ́mọ ẹ̀yà ara wọn ẹni tó ti Mẹ́kà wá wọ́n sì lọ́mọ ẹ̀yà ẹni tó wá láti mẹ́dínà ará mẹ́dínà wọ́n pa pọ̀ lẹ́nìkan tó wá láti Mẹ́kà wípé àwọn sọ yín dọ́mọ ẹ̀yà ara yín débi pé àwọn sàádé wọ́n lérò wípé ó yẹ ike àwọn tó máa tara rẹ̀ jogún ara wọn níbẹ̀rẹ̀ Islam eléyìí wọ́n pè ní helpful Islam àbí wàláhùl islam nítorí pé a ní wàláhùl àdáhọ́ a sì tún ní wàláhùl islam wàláhùl ti jàhìlíyà wà ìsìláàmù faramílẹ̀ ńlẹ́lẹ́kẹta ṣùgbọ́n wàláhùl àdáhọ́ wà wàláhùl islam wà. tọ́ wàláhùl muwàlẹ́ oní ti jàhìlíyà ètò ṣe èèyàn mọ́ra wọn kò síbi tí wọ́n ti kanra wọn. ìwọ wa sọ mo ti dọmọ ìyá rẹ o wọn náà ti dọmọ ìyá mi o dúkìá mi di tie o tiẹ náà di tèmi o ẹ̀jẹ̀ mi di tiẹ tiẹ náà di tèmi o wàá jogún mi tí mo bá kú èmi náà jogún rẹ tí mo bá kú o islam ti fagi hr ẹni tẹ ẹjọ mọra ẹ bóòlù ẹsẹ tó àmà jogún apékinì ṣùgbọ́n mùsùlùmí sí mùsùlùmí sọ wọ́n dọmọ ara wọn wọ́n ṣùgbọ́n ìsìlámù tún káńsù ẹ̀ torí di eléyìí ẹ̀rọ ìṣòro wà sí náà tí wọ́n lọ́mọ ẹ̀yà ara wọn torí pé ìṣọ̀kan ìdí àtẹ ìṣọ̀kan àwọn ẹ̀dí àdá torí ẹ̀ wọ́n ti wá bẹ́ẹ̀ ẹ wo ìjọ tí èbìyédè tó fẹ́ ṣẹlẹ̀ láàrin ọ̀kan nínú àwọn tó ti Mẹ́kà wá pẹ̀lú ọ̀kan nínú ará Mẹ́dínà tí kálukú sáré pé àwọn èèyàn ti ẹ̀ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀yìn amọ́ta ẹlẹ́dẹ̀ẹ́ ọjẹ́ mi o ara Madina yẹn ti ní ẹ mẹ́tì yẹn ti mi náà a anabi sọlá àtẹlẹ ni da'uha fa innaha min tina àwọn ọ̀bì da'wa al-jahiliyya wà á nàbẹ́yìn náà ọ̀gọ́rì kù ǹjẹ́ ìpè ayé ojú dúdú lẹ́ẹ̀ máa pè bí tí mo sì ń bẹ láàrin yìí sì ń tì kù. ẹ pàtì irun bí òkú ẹran torí ẹ̀yà mẹ̀yà irun bí òkú ẹran ni torí ẹ kò síbi tó gbé wa dé jẹ̀mọ́ Islam Islam gbogbo bí islam bá wà yìí máa dùn tí ọba ti sí islam ibẹ̀ máa kàn ní. torí di eléyìí eléyìí jẹ́ ohun tí ẹ̀sìn islam tó mú wa fún wa. tọ́ lọ́pọ̀lọpọ̀ ìyá ilé ṣọ̀kan kọ́ọ̀tì èdè òyédè láàrin wájọ́ kan bí kò lè ṣeéṣe. ìyá pẹ́ẹ́nu kì í sáré ìyapa ẹnu kìí sàmì àìgbádùn ìgbà míì àmì gbígbádùn ni pàápàá jùlọ tó bá ṣe pé ntí a ṣe ìyapa ẹnu nípa rẹ̀ fàyè ìyapa sílẹ̀ torí ẹ̀ lẹ́sìn fún àwọn sáadé nínú àwọn nǹkan púpọ̀ ìyapa ẹnu ṣẹlẹ̀ láàrin wọn àmọ́ wọn ti torí rẹ̀ kọ̀yìn síra wọn wọn ti torí rẹ̀ mọ́ dára wọn sí wọn ti torí rẹ̀ múra wọn lọ́tà. ìyapa nínú àgbọ́yé ní n tó ṣeé ṣe kágbọ́yé ó pé méjì mẹ́ta mẹ́rin márùn-ún àbí ntí ò tiẹ̀ ló ń kà ẹ̀ kìí ṣe nǹkan àbò gẹ́gẹ́ bí furu' sharia àwọn òfin tọrọ mọ́ báwo láti máa ṣe ìjọsìn nínú òfin sharia báwo láti máa ṣe sọlá báwo láti máa yọ zakia báwo láti máa gbààwẹ̀ báwo láti máa ṣe hajj báwo ni jihad báwo ni ìdúrà báwo ni ohun tó jẹ mọ́ ìdájọ́ ogun jíjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nù kẹta àmọ́ sí tọ́kà ẹni pé ìyapa pọ̀ eléyìí àmì ipa gbádùn ni àmì ìpórí àwọn mùsùlùmí pé ni nítorí pé n tó sókùnkùn sẹ́nìkan ẹ̀rí pé yọ ọkọ̀jú sẹ́ta ibẹ̀ lẹ́sìn máa rí pé ah Allah akbar àwọn olùmọ̀ ìsìláàmù agbárí wọn pé pọ̀ tó ti pé ìyapa ń bẹ láàrin wọn nínú ọ̀rọ̀ yẹn bó ti wọ́n ní fìtòrí rà ọ̀ ń rẹ̀ búra wọn torí ẹ̀ lápèjúwe ní ìsìn gbàtí ṣe sọ́lá ń káwọ́ lórí ọwọ́ rẹ̀ ẹ̀dá sì dáwọ́ lẹ̀ sára ti torí rẹ̀ pera ní ilé fásitì pẹ̀lú mùsùlùm náà kìlá mùsùlùm gbogbo ìkíni kejì wọn mùsùlùmí ni wàlàkín ọ̀dájú kó dodo ẹ̀ ọ̀kan náà ni ọ̀kan lè já ṣiṣẹ́ ṣùgbọ́n àní ti torí rẹ̀ pera wá ń tá a bá ní kájọ kọ̀ọ̀kan èyí tí ti ọ̀ràn ìfọ̀kàn yẹn ó gbọ́dọ̀ dá lórí nǹkan kan tí pa ní pọ̀ tí sọ ní dọ̀kan tí èso ní dọ̀ta ẹni. sọ́nà ní kitabullah wa sunnatu rasulillah sallallahu alayhi wa sallam wa ma alayhi salaful ummati as-salih. tí ọlọ́ sunna nabi wa sẹ́lẹ̀ àti táwọn aṣáájú wa rere tí wọ́n ṣẹ̀sìn kú lé lórí. eléyìí ló lè jẹ́ àtọ̀kàn ó ní òní jẹ́ àtọ̀pín yẹ̀yẹ̀lẹ̀ mọ́. nítorí wípé ànábì sallallahu alaihi wasallam wọ́n ti sọ fún wa ó fi clear nínú hadith imaamu Malik rahimahullahu ta'ala gbé jáde nínú tírà àwọn al-Muwatta wọ́n ní taraktu fikum ma in tamassaktum lan tadillu ba'di kitab Allahi wa sunnati. àwọn ti fi ilẹ̀ fún yín nítorí pé tẹ ẹ bá sì mú ẹ ẹ ní nàmọ́lẹ́yìn ikú àwọn. kí ni nǹkan náà anábì sallallahu alaihi wasallam ní tírà Ọlọ́run àti sunna anábì wa Muhammad sallallahu alaihi wasallam. eléyìí ń fi hàn wá gbangba gbangba peter ń bá ń fẹ́ ká ṣọ̀kan tá fẹ́ pín yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bí àti Ọlọ́run tó fi pa wá pé wà á tẹ́sí mú bihablillahi jami'an wala tafarraqu àfi ká padà sí di tí wọn lọ ká padà sí di sunna nabi sallallahu alayhi wa sallam torí hablullahi ń bẹ̀rù àwọn olùmọ̀túnmọ̀ rẹ̀ sí kitab al-Qur'an àbí sunnat rasul sallallahu alayhi wa sallam àbí al-islam islam. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ eléyìí ni kókó ntí ó lè mú asọ̀kan tó ti pé tá a bá sì ti sọ̀kan àti lè pín máa tí ìyapa bá ti wá ṣẹlẹ̀ láàrin wa nípa nǹkan kan amada padà síbò fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul ẹ máa dá padà sọ́dọ̀ lọ ẹ máa dá padà sọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ti bẹ́ẹ̀ ẹ rí i pé amana àti nípín yẹlẹyẹlẹ nítorí pé nǹkan míì kò lè pa wá pọ̀ yóò pin wa ni nǹkan ìtura ti yàtọ̀ sí alukur'an àti sunna àti ní táwọn aṣíwájú wa rere gbórí rẹ̀ ṣẹ̀sìn fọlọ̀ kó tó di pọ́n filẹ̀ ayé lẹ̀ wàláhì kò sí nǹkan míì tó lè wá pọ̀ àti kò fún wa. ọ̀dà tẹ̀rẹ́sì lọ́dà bí rán ẹjẹ́ àyẹ̀wò tó bá ti pé fẹ́ẹ́nu ni ṣé fẹ́ẹ́nu lè mú aṣọ kan mú aṣọ kan torí bá a ti pọ̀ sí bẹ́ẹ̀ ni fẹ́ẹ́nu ọ̀pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò tún jẹ́ times two gbà mí torí pé èèyàn lè nífẹ̀ẹ́ nu oríṣi méjì ó lè jẹ́ times three ẹ ló lè nífẹ̀ẹ́ nu oríṣi mẹ́ta pa so nítorí di eléyìí kí wọn náà pàápọ̀ nínú fẹ́nu kò sí. tó bá sì jẹ́ pé akẹ́kọ̀ọ́ pàápọ̀ òun náà ni àdádálẹ̀ à ọ̀la pàápọ̀ nítorí pé àdádálẹ̀ kan fúnra ara rẹ̀ oríṣiríṣi ni kọ́lọ̀ oríṣiríṣi ni àbí bẹ́ẹ̀ kọ́ ni so nítorí pé under umbrella àdádálẹ̀ oríṣi kan ẹ̀rí street tí ó pọ̀ tí ò ní níye àbí bẹ́ẹ̀ kọ́ ni so nítorí di eléyìí tó bá gbé tírèsì àdádálẹ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ oríṣi mélòó lọ́wọ́ mélòó lẹ́yìn mọ̀ ẹ dákun ẹ dáhùn àmọ́ ẹ̀ mọ̀ tó mẹ́wàá ọ̀dà ó kéré ju ẹ̀mú oríṣi mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ ni súnà oríṣi mélòó lẹ́wọ́ àmọ́ súnà mélòó lọ́wọ́ ẹ̀ ọ̀kan náà ni kùránì mélòó lọ́wọ́ ìlànà àwọn sàbẹ̀ ànábìsọ̀ lọ́wọ́ àti ọ̀nà ó kórìṣi mélòó ṣé ẹyọ̀kan ẹyọ̀kan ẹyọ̀kan tí àwọn nípa alukur'an ẹyọ̀kan tí àwọn nípa sunna ẹyọ̀kan nípa lànà àwọn sàábẹ̀ yẹn ẹ̀rọ kò sẹ́wù ìtàgò sílẹ̀ wí ní àbí tòdodo. lọ́dà tòdodo ẹyọ̀kan tẹyọ̀kan ọ̀bá wọn á kẹjọ kan sí mẹ́ta ní wọn á ẹjọ kan ẹ̀dá kò lè di ẹjọ kan nítorí tó bá tó kọ́ ìsìn mẹ́ta péré lọ́wọ́ sẹ́mi kọ́ni tí ń ṣe kọ́ríkọ́ é kọ̀tà dédé máa ṣe a kó fi b and c sílẹ̀ àbí kọ́ máa wọ pé a is excellent. tẹ̀lá bi léèrè ń pa b ṣé very good lẹ́sìn yọ́n ni no no no fear. c very poor. so <laughs> ẹ dákun sílẹ̀ yìí náà aṣọ àdọ̀ kan lóde ẹ̀ ń tètè ṣe b náà ó sọ pé excellent gbogbo yòókù ń kọ́ very poor lọ́dọ̀ ẹni tí ń ṣe sí ọ̀nà sọ pé excellent gbogbo yòókù nǹkan kò tiẹ̀ sí yóò ní sí nàní. ẹ sì mọ̀ pé gbogbo ṣéwù ṣéwù tọ̀rí kọ̀ ṣéwù tọ̀rí kọ̀ ni wọ́n ní àbánábì tọ̀rí kọ̀ mọ̀nbí ẹ dáhùn pé ṣéwù tọ̀rí kọ̀ ni wọ́n àbánábì tọ̀rí kọ̀ àbánábì tọ̀rí kọ̀ làwọn ń pè wọ́n ẹ mọ̀ pààrọ̀ mọ́ wọn ṣé ṣéwù tọ̀rí kọ̀ wọ́n ń pè wọ́n ní àbánábì tọ̀rí kọ̀ ànábì islam àti ṣéwù tó ikọ̀ èwo ni wọ́n fẹ́ ànábì islam ṣéwù tó ikọ̀ báwo pé kí ni kí ló sọ ọ́nù tó wọ́n mẹ́ o tó eléyìí ó fi hàn án wípé ń tó lè pápọ̀ pẹ̀lú ọmọ ẹ̀yà rẹ̀ tó jọ fọkàn islam as-sunna wa ma alayhi taqul ummatu salih ẹ̀ wọ́n sábẹ́ bí ó ti ṣe pọ̀ tó yẹ tí àìgbọ́ra ẹni yé bá ṣẹlẹ̀ láàrin wọn. kó ẹ̀rí kan tó ti sọ̀kan àwọn ń tọ̀rí kan ẹnu òkò náà ni ẹ̀ tó gbà sẹ́nu òkò nígbà tí wọn náà wá sin ṣéwù débì kan tó di pé ẹ̀yà apá tó àmì náà lọ́dá tèmi náà nìyà wá òun náà rí kẹ́ṣífù sá ẹ̀wọ̀n yóò kó náà rí kẹ́ṣífù mú káṣáfà tó náà bá ti kàṣáfà yóò dá tiẹ̀ kàṣáfù tiẹ̀ náà lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ní. adéwòlẹ̀ wá rí tó pera rẹ̀ lánàá bíi pé kí ni. náà kò sí torí ẹ̀ ló ti jẹ́ pé ìlànà nu jẹ́ mọ́ olólè mú aṣọ kan tọ́ tó bá ti jẹ́ pé àdádálẹ̀ kátàkátà lèyẹn fẹ́ fi ọkàn wàláhì àlejò kan nítorí pọwọ́ kọta fi lè sọ̀kan náà ní kitabullah wa sunnati rasul sallallahu alaihi wasallam eléyìí tó túmọ̀ sí pé tá a bá wà ní ìsìn tí gbogbo ajé mùsùlùmí àwọn kan pera àwọn jẹ máa báyìí àwọn kan pera àwọn jẹ máa báyìí àwọn kan pera àwọn jẹ máa báyìí àwọn kan pera àwọn jẹ máa báyìí tó bá jẹ pé jẹmọ jẹmọ jẹmọ jẹmọ ìtàn pera wọn wọn pera wọn bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ni wọn jọ ríra wọn tírò wọn jọjọra wọn pa àṣẹ tí wọn fẹ́ ṣe fún dàgbàsókè ẹsìn Islam àbí òye fún ìlọsíwájú àwọn mùsùlùmí lábàbí táwọn ríra wọn kìí ṣe pé nítorí pé wọ́n fẹ́ fi discriminate ara wọn yàrá wọn sọ́tọ̀ kúrò lọ́dọ̀ àwọn mùsùlùmí kù àbí kí wọ́n fi máa wò pé lánàá lè jannatu wà lè rẹ́yìrì nà àwa la làlìjánná àwọn tó bá ti yapa sí wa iná wọn ni kí ló wá lè tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ kí ló lè mú wọn mọ́ lè jọ ṣàjọṣepọ̀ pẹ̀lú àwọn jàmáà mi kí ló lè mú àwọn jàmáà mẹ́rin mọ́tò wọn bá wọn náà ṣàjọṣepọ̀ lókun ìgbà tó bá ń ṣe pé gbogbo wọn yahtakimuna ila kitabillah wa ila sunnati rasulillah sallallahu alaihi wasallam gbogbo wọn pátá wọn máa kó ọ̀rọ̀ wọn lọ bá kírọ ọlọni àti sunna anabi muhammed sallallahu alaihi wasallam torí kùránì àti sunna pàápàá àbí ọ̀pàápọ̀ ọ̀pàápọ̀ àmọ́ sẹ́ bá ti rí pé ntó mú àwọn èèyàn mẹ́lẹ̀ jọ ṣe náà ni pé kùránì àti sunna ọ̀dájú kọjá tó pọ̀ pa wọn pọ̀ tọ́ba ti pa wọn pọ̀ ọ́ pa wọn pọ̀ pa pé kálukú ní ilé sá ṣé a ní ilé ọ̀pọ̀ awapọ̀ ọ̀pọ̀ awapọ̀ ọ̀dà kálukú kìtàbù sunna nígbà tí ìyàpọ̀ ẹnu ṣẹlẹ̀ nígbà tí ìyàpọ̀ ẹnu ṣẹlẹ̀ láàrin àwọn kan àti àwọn kejì wọn wá ní baynana wa baynakum kitabu Allah wa sunnatu kóni sallallahu alayhi wa sallam ẹjẹ abitẹ Ọlọ́run kalẹ̀ káfí sunna anabi sallallahu alayhi wa sallam kalẹ̀ láti yanjú ọ̀rọ̀ yìí ah, inú kálukú bá dùn nígbà tá a gbé kalẹ̀ lọba ní pé ah, ẹmẹrin ni wa àwọn ayé alukóra ni wa ọsọ pé sàbí báyìí túmọ̀ rẹ̀ báyìí sàbí báyìí túmọ̀ rẹ̀ báyìí sàbí báyìí túmọ̀ rẹ̀ báyìí sàbí báyìí túmọ̀ àwa wàhálà ní kò lè jẹ́ àpapọ̀ torí pé àwa náà àwa làwa náà táwa náà bá fẹ́ sọ ti wà sóyè kò ní jọrù tì í àmọ́ àwọn kan wà táwọn ti sọ ṣáájú àwọn ti tẹ̀sìn sórí eré arínú ẹni tó ti mú dá lójú pé ọ̀wọ́ ni àlùjànnà ẹ jẹ́ kí àwa pẹ̀lú ẹ̀yin kájọ padà síbi àlàyé wọn torí kò ní olùpawọ́pọ̀ àmọ́ àwa ti yín kò dájú àwa ti wá lọ àwa lè gba ntàwa ti yín sọ káfí ntàwa àtàwọn ọ̀sọ́lẹ̀ mo rò pé yé ẹ̀hẹ́n torí èyí tó lè pa wá pọ̀ ní kíni kitabullah wa sunnatu rasuli sallallahu alayhi wa sallam wifqa fahmi salafil ummati salih kitabullah al-Qur'an àti sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam bọ̀t níbàámu pẹ̀lú kíni àgbọ́yé àwọn aṣíwájú wa rèé. torí ẹgbẹ́ náà ní ìsìn ẹ tání nínú jama jama jama jama jama mùsùlùmí tí ìtẹ̀lé kìtàbù wa sunna lọ́dọ̀ wọn tání kò sí. torí kálukú náà kọ́ pé our life is the kitab and the sunna life àmọ́ ń tẹ́ bá a rí sanfẹ́ lùlù darkness nítorí pé ńgbà tí. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀yà wá á bàbá àwọn kan ló túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ igbákejì bàbá àwọn kan ah, àwa ń bàbá wa àgbà bàbá ńlá gbogbo wa Abubakar ló túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ Umar ló túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ Usman ló túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ Aliyu ló táà tún ló kún bàbá ẹ dákun ẹ ẹ wá ní bàbá bá kú <laughs> bàbá tí ń kù yóò máa múlé lọ tó ní ní orí bí àwọn bàbá ńlá ti ṣe tó ni tí ọba ti tó bẹ́ẹ̀ ẹgbẹ́ kó mẹ́ ẹ̀fẹ́ lómi ìdípò rẹ̀ torí pé níta wọn ti sọ yẹn abẹ ti gé e kí wọn á ti pé ká wọn á jókòó lónìí ká máa kúránì ká kì í mọ́lẹ̀ ká máa wíwèé kúwì ká máa sọ̀sọ́ kú sọ pípé mufasir àfọ̀n tafsir nìyẹn èyí tafsir àdá tafsir rẹ̀ wò nìyẹn wọn máa wíwèé kúwì ọmọ sọsọkúsọ ọmọ yíyí alukurani wípé ẹ wọ́n fẹ́gun lẹ́hùnmá jẹ́nà agbólémìnà wàhánà jọmọ ẹkúnlẹ̀ ẹkúnlẹ̀ fún ababa yín jọmọ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ jọmọ ọmọkúnlẹ̀ tó wọn ké gbogbo wa kìtàbù sunna náà sì ní fa ẹ̀yin ní kìtàbù sunna sì ní ọlọ́ni wọ́n fẹ́gun lẹ́hùnmá jẹ́nà agbólémìnà wàhánà alukurani lọ́sọ̀rọ̀ jọmọ àwọn ọmọ wọn akpọ̀ ẹtúmọ̀ rẹ̀ sọ̀rọ̀ gbogbo yẹn pé wọn ní kò sẹ́ẹ̀rì rẹ̀ wọ́n fífi lọ́hùnmá àbá ẹ̀kẹ́ lọ́wọ́ bá gbé tòun gbà tó ń bá gbé wọn àwọn èèyàn bá wọn bá wọn ti bọ̀ kí ni ìtumọ̀ ẹ̀ náà rí wọn àtúmọ̀ rẹ̀ pé tó wá pé dọ̀bálẹ̀ ni dọ̀bálẹ̀ fún wọn ẹkúnlẹ̀ fún wọn wẹ́ẹ̀ awo gbogbo ọ̀rọ̀ àwọn sábẹ́ ọ̀rọ̀ àwọn sábẹ́ kò sí ń tọ́jú ọbẹ̀ ń bẹ̀ hàn àtìlẹ́yìn fún mi ń kà wọ́n lọ fabricate yẹn tó yé wa ìtumọ̀ ntòlè pàápọ̀ wàláhì tó bá jẹ́ pé ntòlè pàápọ̀ là máa ń ṣe yóò ṣòro kẹ́ torí yẹn mẹ́ta tí wọ́n máa jà nítorí pé de àìgbọ́rẹ̀ yìí wà láàrin wọn yóò ṣòro torí de eléyìí báyìí ẹ jẹ́ ká padà sí ìdìkítà wọ̀ sólùnà ṣùgbọ́n lórí àgbọ́yé àwọn sẹ́lẹ̀ fún ọmọ tó falẹ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn kankan wá ń bẹ tá a gbọ́dọ̀ ṣọ́ra fún o tó ṣe pé nígbà tí a bá tún padà sí ìdìkítà wọ̀ sólùnà náà padà sí ìdìkítà wọ̀ sólùnà lórí àgbọ́yé àwọn atiwájú wa rere àwọn nǹkan kan bẹ lọ́nà tó jẹ́ òkúta àdìgbòlù tí ètúndé asọ̀kan gbà mí. gẹ́gẹ́ bí kínní àkọ́kọ́ ìlẹ́mtẹ̀kùn mẹ́rin fẹ́ ẹ̀ńtẹ̀gbẹ̀gbẹ̀ àgbọ́yé pé tó o bá ti sí pẹ̀lú ìyájẹ́pọ̀tà mi ni ọ agbọ́dọ̀ mú kúrò lórí wa. lápèjúwe ẹ̀yin tẹ̀lé sunna ẹ̀ ń tẹ̀lé tìrọ̀ ọlọ́ọ̀ ẹ̀ ń tẹ̀lé sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam lórí àgbọ́yé àwọn àgbàjù wa rèé ṣùgbọ́n wọ́n ṣẹlẹ̀ yìí pé nínú kìtàbù ọ̀sùnà tẹ̀ ń tẹ̀lé yẹn ẹ máa ní àkójọpọ̀ kan tẹ́ máa ń ṣe fún ìdálẹ́kọ̀ọ́ gbogbo gbà láti tún fi wá ìmọ̀kúnmọ̀ láti fi ní òye kún òye tọ́ àjọ tó bẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk akó ìyá kama ti dá lẹ́kọ̀ọ́ kí ẹ máa ní sẹ́jú kan sẹ́jú méjì bẹ́ẹ̀. ọ̀rọ̀ àti àpò ní ìjọkan wa abẹ́lẹ́ ọba nínú àwọn rẹ̀ tó bá san wọ́n ní ẹ̀sán dáadáa tó bá san wọ́n ní ẹ̀sán dáadáa láyé ìyá ìyá ọmọ ìkẹyà ọmọ adẹ́rọ wọn tó wọ́n ní fún àti wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم láàkó máa fẹ́ sọ mọ́ oríṣiríṣi àwọn ṣèkọ̀ láàbù ní tiwa.